العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل الخطاب ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أنتم فولوا وبالانوا جلوه a ń tọrọ ìkẹ́ àti ìjẹ fún oríṣẹ́ ọlọ́wọ́n ọba olùfẹ́ wa olùsìkẹ́ wa fáwọn àgbà àdíjúwa Muhammad sallallahu alaihi wasallam ìfẹ́ ọlọ́wọ́n kọ́ mọ́bí náà tí wọ́n lárí rẹ̀ tàwọn sọ́hábà rẹ̀ ìbẹ̀lọ́wọ́n ọba kó sánú àwọn náà pẹ̀lú àwọn òbí wa àwọn àlùfáà wa àtàwọn ọ̀gá wa gbogbo àwọn jẹ̀mọ́ ọlọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti sígbà ọlọ́mọdé àfààní ọlá àti ìṣẹ́ kíra tí a fi ṣe tẹ́lẹ́kọ́ ní òwúrọ̀ ọjọ́ òyìn lónìí ṣílò masáìlì jahiliya àwọn tó ṣe máa ṣe sí àwọn jahiliya àkọ́kọ́ pẹ́pẹ́ pọ̀lọpọ̀ ní ìṣẹ̀lẹ̀ sáwọn mùsùlùmí ìsìn nígbàtàlá fọ́tí lákàlá Rabb subhanahu wa ta'ala ma ibi ọlọ́wọ́ ọba ọba tó mọ́tò tó tó tó lọ alimọ́sálà tó rọ arbaun ìkọ́lá ìgbà tàbí wà ní nípa fúnkì àtàtìl kí ẹ máa ka ọlọ́wọ́ akó kẹ́lẹ́ kókò sí kàkọ́ lè kárí fìràáun bíbí àwọn èèyàn fìràáun ìfúnni sẹ́rù wọ̀láyé àtàtìl fi àsì إخلاء شيء يقال أخلاء مكان إذا أخلاء أخلاه أعطيل في العزل ينكري أعطيل كي حنكا كوكي كوكينكا أخلاء شيء ناني كي منكا كوكي كوكي كوكي كوكي يقال عطل مكان كي أيكفو كوكي كوكي إذا أخلاه تقعبه بما ويقال ما تبارك المرأة عاطل obìnrin lọ pé anatel ni obìnrin àgàn ìyára ni àkàrà lẹ́kùn mi náà àkúlà ẹgbẹ́ obìnrin lọ kò sí gbogbo nǹkan tó sọ́lá rẹ̀ ọwọ́ rẹ̀ ẹgbẹ́ sí gbogbo rẹ̀ gẹ́gẹ́ ọkùnrin obìnrin ọkùnrin máa ń jáde yóò sí pé ń fi ìfọ́sẹ́tì ń fi tọ́rùn ní sílẹ̀ والمراد به هنا انتعب علينا قلوا تعتيل نيبي عليه إخلاء كونه عن خالقه wọ́n ní pé ọmọ pé nǹkan tí ń bẹ ọha kù kò sí nǹkan ń bẹ àmọ́ kò sí ẹ̀dá tí dáa kò sí nǹkan dáa ẹ̀dá pẹ́ ọ̀gá ọ̀gbọ́sọ àyẹ̀kú náà ọ̀nà kàkàlẹ̀ kìlọ̀ ha bàkọ́ọ̀lù ọ̀nà ní pé ọha kù pé ẹgbẹ́ ìtawà ń bẹ yìí ti ń bẹ yìí ẹnì kan náà tó kò sí ọkọ̀ wà mẹ́tẹ́lá ọ̀dọ́ náà ni وإن وجد نتيجة طبيعية ما يقال يستكرر وجد طبيعية يستكرر كتبنا scientist kan kọ́ báyà bí àwọn ẹni prostosis tàbí kíni wọn pè wọn káàkiri àdúgbò àwọn tíọ́rì wọn ni ilé ayé kan bẹ̀ ni pé kìí sẹ́yìn kan tí kìí sára wọ ìmọ̀ mọ̀tẹ́lẹ̀ tó wọ́n fẹ̀rẹ̀ àwọn ìtúwájú àwọn tó lẹ́bùkù sí ọlọ́wọ́n bá tó sí ọlọ́wọ́n lọ́dá ìdáyé onílẹ̀ ni fẹ̀rẹ̀ àwọn ẹni ẹ̀kọ́ يا أيها الملو أي جريمي أي كيف أي كسومي ما علمت لكم من إله غيري يوم ملو بني زي مفوع يوفنيو ما علمت لكم يوم مفني من إله فوق من غيري إنا الله بعين كسي بعين لي لي فأن هذا من باب التقاء مقابلة وعناد لكن هذا مو مسليني لكن هذا من باب المقابرة مسلين بردني والإنالة تجري فآية أخرى يقول إنه آية من فرعون زواج يا آمنة وكنجنيار يا قانون وآمنة ابن لي شرح مما أجعلنا آل عبد أسباك لغة إسلامي أسباب السماع gbogbo lọ àtọ́lẹ̀ ilẹ̀ ilẹ̀ ìmúsà tó lè yọjú ọlọ́wọ́ músà tí lọ yọjú sí ọlọ́wọ́ músà kí lọ sínú wọ́n lè sọ́nà lọ́wọ́ kí lọ lè pẹ́ gbẹ́mẹ̀ ní láàzùn ní kò kárí bá ń tó gbogbo láì dájúdájú mo mọ̀ kí ṣe àwọn nǹka ẹ̀fún bá ń kọ́ra nù ọkọ̀lẹ̀ ya áwọ̀kìlẹ̀ ya hàmẹ́nà ìwọ̀ hàmẹ́nà bá mi kí kalẹ̀ ثلاثين فالوعمة اجعل لي سرعة قاسي حفمي تعالي أتلي إلى إله موسى وليقوم بها موسى وإني لأظنه من الكاذبين كنت مريد أكراني كثيرا كثيرا وبعدين فيوين هذا هو التعطيل إلينا نعمل التعطيل هي هنكتب وآك وكثير كثير والفكر والقول يدل على فهم هذا القول ضمينية ذكر لي أسبق ضمينية تدل على فهم هذا القول كما يقولوا يهيون ليه كنت داي fitira ọmọ ènìyàn àti ọpọlọ ọmọ ènìyàn gẹ́sẹ̀kú ẹ̀nà òun náà yíò kí ìwòjó ọdọ́ ìgbàkọ̀dọ́ بدون الخالق kò sí ṣe kárí tí nǹkan máa bẹ kí nǹkan máa bẹ kó má sí dáhùn kó sì gbà subhanahu wa ta'ala la yujal fi'lu duna bidun fa'il ìṣẹ́ ọ̀kan máa ṣe láre láì tẹ́jú ṣe iṣẹ́ abadan láíláí wọ́n pẹ́ am khuliqu min ghairi shay'in wọ́n dá wọn láti jìbì kankan ni almuhumu lakawale kó bá wọn dára wọn ọgbọ̀n kọ́lọ́kù sọmọ wá sí wọ́n ard wọ́n láyé òkè ní wọn táwọn wọ́n dá wọn sọ́nà àti dání ìyàwó kò dáwọn lójú bẹ́ẹ̀ wọ́n wà sọ́wọ́ ìtọ́sí gbogbo àwọn òsà àti gbogbo àwọn nǹkan táwọn èèyàn máa ń bọ̀ kò sí àti kílèmù kúrò ń dákẹ́ kan ọya ni ṣàgbó ni ọ̀kálá ni látàní manátàní kó á kílèmù pé òun dá sọ́mbà sílẹ̀ àbọ̀ òun rọ òjò níbi ìṣúgbà báńgláwùsì náà ìṣúgbà ìrìn pé ah, ẹ̀rí bí mo dá sílẹ̀ ni ìràwọ̀ bá ẹ̀rí bí mo dá ni àbí bí wọ́n ti rẹ̀ wọn wọn ò dá òun fún wọn orí ti kà fún lè ọlá ọmọ kọ́lápọ̀ bẹ̀rẹ̀ mi àwọn sì kọ́lọ́ tó mi wọn ọlá ọmọ kọ́lápọ̀ àwọn fúnra wọn kọ́lọ́ dára wọn ram yóò jẹ́ mi bẹ̀rẹ̀ xaalì fún wọn wọn sì máa bẹ́ láìsí pé ìjọba dá wọn. ọlá bójú àyẹ̀ kún náà xaalì láti kẹ́ńtó dá wọn dá wọn bẹ́ẹ̀ باع هل هن هذا خالق حوني بكتين هل هن خلقوا أنفسهم هم ودا راوني هل أصنامهم خلقت شيئا من السماوات والأرض أو ساوى كانوا سمعت له كانوا سمعت له ومن بعد حاشا وقت كائن تسجد تبدأ تسجد الأصول والفكرة الثمانية تكذب هذا كون كنت ترى ينيرا في الآخرة أخرى إنه إبرامي بنو عيمي أعداء وكال قد وقت هل من خالق غير الله من بلي لبن هل من خالق غير الله كي من بلي لبن lẹ́mí ẹ̀dẹ́rù ohun òrèsì fún wọn lọ́nà ìbú kìí dáadáa mi àfọ́nà ọba ọlọ́run jẹ́ ìgbàgbà náà aláìgbọ́ ọlọ́ọ̀ba ṣàánú wọlá ilé ìpín mẹ́sàlá mi fọ́tì mẹ́sàlá mi fọ́tì mẹ́sàlá mi fọ́tì ọlọ́run ọlọ́run ọlọ́run bí ọmọ tó máa láàmì ìjọ ọlọ́run ọba lọ́wọ́ ẹ̀ ọkì láàá lọ́wọ́ ọkì láàá ni ẹni tí a dìkẹ̀ fún bẹ́ẹ̀ àgbà àbóòdù ẹni tí a fẹ́ fún àmọ́ àlọ́hù ọlọ́run nínú tó máa rẹ̀ nígbà tí wọ́n kọ́ sí gbogbo àwọn Yorùbá tí wọ́n ti pé ọlọ́run bàbá akíkú yìí bá sọpọ̀ gbàgbà ọ̀ ọlọ́run tó bá ní ọlọ́run òun ló ní ọ̀run nìkan ni àmọ́ ọlọ́run ló lo ohun gbogbo tó di ọlọ́run ó bí wà. Àwọn dèyí ìrọ̀gbọ́n tó ń ọ̀pọ̀n tó yóò jọ ìgbà tó tẹ̀kọ́ra wọn ọ̀pọ̀ ní kùnú wọn la ilaha illallah Àpá náà pé ọ̀. Àpá náà pé ọ̀. mo gbàgbọ́ pé la ilaha illallah gbàgbọ́ pé wọ́n ní ti pé ìlà ìfẹ́ fún ọ̀rọ̀ ìwọ̀n pé ìfọlọ́n kan fọlọ́n kan soso léyìn ó lè má kú bẹ́ẹ̀ sí ìgbà tó ti dá máa bóde bí hakin illallah ìfẹ́ allah ọ̀dà fọlọ́n kò sẹ́ni tó kọ́ sí kábíyèsí fún láìláha ayé láàmà àbúrò bẹ̀hákín ìlọ́lá kò sẹ́ni tó yẹ kábíyèsí fún ẹgbẹ́rú fún ọ̀sán àbí àti àǹtí jọ̀sìn kò sí tó ká kábíyèsí fún ọ̀sán ọlọ́run allah ó dé wa náà kẹ́lẹ́ pé kò Naam. Thank you.

aláàlẹ́ aláàlẹ́ mẹ́sàn-án fọ́fọ́nà mo jù kó jẹ́ dáàbà bá tó bá ti bẹ̀rẹ̀ ní bí ọ̀rọ̀ rẹ̀. Àwọn èèyàn jàmbá dánù. Ah. Àwọn alákùnrin bí ojú ọba. Wọ́n bẹ́ bìtì báyìí kìfìrí kí báyìí tó sọ pé who is this Allah àbí kí ni jà? Wọ́n ti fi kàn án pé mo nígbè yẹn who is this Allah ọdí àwọn ilé ìwárànjú ilé lárúwá ni Allahu ilé Yorùbá ọlọ́run ọlọ́run ẹ bí bàbá tó pé ìfìsú yẹn ó wà so comprehensive olóni ohun gbogbo ẹni ó wà so ọkún sí ààyè kan bẹ́ẹ̀ lábẹ́ ààyè kan bẹ́ẹ̀ irú àwọn bọ́ọ̀dù àwọn ìbò ní goodness dé goodness buddhist nǹkan àbí wọ́n máa wọ́n lò fún mi gbogbo ọ̀tọ̀ ayọ̀ náà ọlọ́run mo lò fún ọlọ́run mi ìfà olúwa wọ́n lè máa lò fún gàmí wọ́n máa ìyá máa pe ọmọ rẹ̀ ní olúwa mi ọbí ọbẹ̀ náà dáì. ìyá gan ní ọkọ rẹ̀ náà ní olúwa mi ó ní. máa ń ẹni ẹ̀kọ́ máa kúlẹ̀ sí ọlọ́run ó di ó wù pé wọ́n unique wọ́n unique tó omi mú wá mẹ́mọ́ ó láwọ̀ tí aláàlá ẹ̀fẹ́ ìbẹ̀rọ̀ lọ́wọ́ náà nínú sẹ́láàtì mọ̀tẹ́lá àti àgẹ̀rẹ̀ àwọn ayé tó sọ̀rọ̀ nípa nàìjíríà ìdíkí ni sábàbí nùzúrù àyà yẹn lẹ́yìn tí ìṣèlú bá wáyé rírú àyà kìkìdá ṣe ń sọ pé ní ayọ̀ nàìjíríà mọ̀ ìdá nàìjíríà ìtún rasula faqaddimu bayna yadayi najwakum sọ́ọ̀tà títí lọ ìparí àwọn àyà yìí wípé fẹ́ àlàyé lọ tí kiri bá wáyé kíkò bó ní ìgbàdá fẹ́ bá òjì tí sọ̀rọ̀ bí ká sì máa ṣe sẹ́dáka tí ìbéèrè bá wáyé lọ́dọ̀ àwọn tí ó ṣe mùsùlùmí kíkò dàmí bí bribe èèyàn náà ń tí wọ́n fẹ́ bá èèyàn náà sọ̀rọ̀ ikú bí bribe mo fẹ́ àlàyé ẹ̀kúnrẹ́rẹ́ lórí nàìjíríà yẹn gan nàìjíríà ni pé kẹ́ níbi lànà táwọn Yorùbá máa lò ṣe ẹjọ́ títí ọ̀gẹ̀dẹ̀ yẹn àwọn sọ̀rọ̀ àrùn jẹ́ àmì láàrin ẹ̀dùn ẹ̀dùn wọn ní kàtí kí àwọn bá lùkì tẹ̀ àbá yẹn bá lùkì tẹ̀ sí ìmọ̀lẹ̀ ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ òbí ní ìjọ mú wọn pé ẹ̀yin mú mi ò dé bá lùkì tẹ̀ wọ́n fi kọ́ṣẹ̀ wọn ní ìbàdí òdì àmọ́bì sì sálà kó jábì lọ rẹ̀ pẹ̀lú dáhùn òdì ẹ máa ti sàárà kí ó fẹ́ sẹ̀gá fàlẹ̀ sẹ̀lẹ̀ júdà fún báyìí ni àwọn àtàlìkà ni àwọn àtàlìkà ló ti sàárà fún báyìí ló fi sàárà yẹn fún ìdè fúkàrà fáwọn fúkàrà fáwọn aláìní bí a máa ń nú àánú ọlọ́wọ́ bá sùn ìtàlá ìdí àníbìgì ìṣẹ̀gbẹ̀sáráka ìdígì haram ní ìṣẹ̀gbẹ̀sáráka àkókò ìgbà mi rẹ̀ ń sisi àbí àwọn afẹ́mi rẹ̀ tí lọ́dọ̀ sí wọn haram ní so nígbà kókò ìgbà báyìí ni èmi bí wọ́n báyìí tí wọ́n bẹ́ẹ̀ lò nígbà tó kù kọ́ ọ̀rẹ́ máa ní gbàgbà bíbẹ̀ kọ́ ni mo gbà tó yẹ kí ìgbà báyìí ni nígbà tó kù kọ́ ẹni àyàfi tẹ̀lé ìdílé fún rẹ̀ àyàfi tẹ̀lé àyà yẹn báwo àyàwó bẹ̀rẹ̀ àṣọ àtòmù

the this other side is saying there are two there are no two words tó need it to meaning If I say ti ní Allah to ìtumọ̀ Allah pàápàá bí ó ti yẹ kó jẹ́ kò sí direct translation fún ní ẹni so pé preferably kí yẹn pè ní orúkọ tí Ọlọ́run pé fúnra rẹ̀ èmi justify the reason kan ọ̀bọ̀ tẹ̀ eh, nígbà tẹ́ pé ní another language different language náà ni ó ti ní different minutes wọ́n fún ìrẹ̀bẹ̀ ní bá ní haúsá náà ní ìsìnkú president tí wọ́n ta lọ láti nára bí i láti àjà ìtàn kan so bí i para ìrìn ìrìn ìrìn ní bóyá listen to the name of Allah be himself. Hmm, bẹ́ẹ̀ ni tí wọ́n ń tẹ̀ láti sí náà yẹn àwọn mẹ́sìn náà sẹ́ni tó wọ́n pé ìgbé náà bá lọ́dún ọlọ́run bá wọn ènìyàn ní ọmọ gbogbo àwọn èdè yẹn wọ́n ọba sì mà mú mo ti gbé ọ̀rọ̀ jáde tí ó túmọ̀ rẹ̀ wọ́n sọ pé mo sọ pé gbúrò ọlọ́run yìí ló ń kọ́ unique àwọn náà bí ìjọba làwọn náà ẹ̀ fẹ́ jáde bí ti fà rẹ̀ pé a lè tètè sí ìjẹ kan tí wọ́n fi ń lo ọlọ́run fún nǹkan bí kí àwọn òòsà àwọn òòsà wọn yẹn wọ́n fi wọn ò kúrò ní ọlọ́run olúwa wọn pè wá àbí òòsà oye infact yóò fàwọn ọ̀hán ọwọ́n kí ni tó máa pè olúwa ọmọ ìdílé pé mi pé o àmọ́ wọ́n wọ́n èmi jẹ́ ìka fún àwọn kírísítẹ̀ wọ́n máa ń lo olúwa ẹ̀ jù ó di mo kẹ̀mí ìkàkùn mẹ́rin tó wọ́n wọ́n fi tó máa ń pè olúwa ọlọ́run láì tí mo ti kà á ní ìbẹ̀rù pé bàbá bàbá kékeré gbogbo bá ní tọ́rọ yorùbá láàkọ́ lọ́wọ́ wọ́n sàlàyé ìsílẹ̀ pé àwọn tó wọ́n túnkọ̀ ráyìn wọn kún fún sí ọlọ́run bá kíkìwé bọ́lájọ́ kíkìwé bẹ́ẹ̀ ló ní ara o tó bá ní ọlọ́run olóńdọ̀hún ọ̀run nìkan ló àmọ́ ọlọ́run ló ní ohun gbogbo gbogbo olóńdọ̀hún gbogbo which in fact ọkọ̀ okòkò sínú completely ẹ́ ọ̀sìn ìgbà rẹ̀ òní ó kó sí kọ̀mpútà pé ẹ̀ so unique bẹ́ẹ̀ pé wọ́n ti máa lò fún gami tàbí bọ́ọ̀dù wọ́n ń gami lẹ́gàn bọ́ọ̀dù iron gíga wọn ò ọlọ́run fún mi ó ní àmọ́dé mímì ìwọ̀n ńlá ò is used absolutely Ọlọ́run pé kò fún ọlọ́ọ̀bà lẹ́tọ̀ọ́ rẹ̀ ẹni tó kàlejò fún ọlọ́ọ̀bà lẹ́tọ̀ọ́ rẹ̀ ìdíjọ́ rẹ̀ kì í ṣe mùsùlùmí ni ẹjọ́ fi orí lè kúlò tó pè mí pẹ̀lú ọmọ pẹ̀lú àìmídìí ṣàlàyé fún pé ẹni tó tún bá fún pé kò gbọ́ Yorùbá ni ó pé ó lè mọ̀ sọmọ Nàìjíríà ó sì lè sọmọ Nàìjíríà náà kó mọ̀ Yorùbá ó dáa hàn ó yí sí àníkú mọ̀ mọ̀ tó mọ̀ ó ní Yorùbá lè yìí gbogbo wọ́ọ̀dù kọ̀ọ̀kan tó ní ìtumọ̀ kankan ní ìtumọ̀ gbogbo ìgbà ni ní ìtumọ̀ àwọn kọ́kọ́ àwọn àlejò. ìfáàn tí bẹ́ẹ̀ ṣe ń gan ọmọ ìṣòro tọ̀wé nígbà wọn tún bá wọn fún inú agbo tọ̀wé yìí lọ tọ̀wé mẹ́ta wà tọ̀wé yìí rògbò bí i tọ̀wé yìí ìfúradùnlá ìhàkìhì وأفعاله وتدبيره لا ند له ما فهمت التعريف ilé ìtàrí ìlú bí ọ̀nà rọ́bù ibi rọ́bù ni wọ́n pé ìlọ́ọ̀bù bẹ̀rẹ̀ kùrán ilẹ̀ ìjọba ọlọ́gbọ̀n pàdé kùrán ní ọjọ́ bẹ̀rẹ̀ kùrán pé alhamdulillahi rabbil alamin rabbil alamin wọ́n rẹ̀ rúbú bíyà ìfúrábìlá fi khalqihi ìgbọ́lọ́n lọ́kàn nípa ìdíjà rẹ̀ wọ́n mọ́lùkì nípa ìjọba rẹ̀ wọ́n afkali nípa ìfẹ́ rẹ̀ tó láàrin ìdíjà kò sọ́rọ̀ ọba míì láyé ibò míì tóun ló tún ṣerú ẹ̀ ní ọlọ́run ọba subhanahu wa ta'ala lẹ́yìn náà tẹ̀wé ilẹ̀ asma wa sifat because because wa lu duna ifadullah fi asma'ihi wa sifatihi la nadira la an nabda lillahi ma fi dhikrihi qala bi rasulihi bi ta'til bi dhikrihi bílá tìfìlì bílá tìfìlì mo náà ní ìmọ̀ ọlọ́run lọ́kàn àwọn orúkọ rẹ̀ àti àwọn ìròyìn rẹ̀ ní láàánà gbírànlá kò sí àfi wúlò ọlọ́run láàánà gbírànlá bá wúlò ọlọ́run bá ní wọ́n ti fi ṣe dá ẹgbẹ́ gbà fún ọlọ́run bá subhanahu wa ta'ala fún ààrẹ ọlọ́run lọ́wọ́ gbà fọlọ́wọ́ wọ́n rọwọ́ wọn lẹ́yìn ìṣẹ́ هو السميع البصير ما هو بي سام ثلاث يعني سام قال الله لو لو وقت بي عبر الله لو بيت تعطيل ولا تشبيه ما في الله با يوتي كان في الله با mo ń lọ ọjọ́ ọ̀sìnjọ́ kan ìmúlò sílẹ̀ ṣá àtàwọnú lé láti ní wọn ẹ̀ ní ìṣẹ́lẹ̀ ìṣàbẹ̀ wọn á ya ìtí ńlá kan If you, if you not, I mean, you know what to say. God hears you. Ìfiwé wọn nínú àwọn àṣàrùn ara ọ̀. You begin to conceal. Wọ́n fi lè ṣe kàbíkìlì yìí ṣéun. Àbọ̀n gbogbo nǹkan lọ́ba. Wọ́n ni púpọ̀ lọ́wọ́ bá ní etí, ó ní ọwọ́. Ẹgbẹ́ dùn ìyẹ̀lẹ́kùn ìjẹ́rà lè ṣe ara rẹ̀ wọ̀ ti ara. Ọwọ́ tó kúrò ọ̀bà wọ́n ti ah, ti gbé àìgbò tí kò ní ìgbàlẹ́sì rẹ̀ wọ́n sọ pé lẹ́sẹ̀ kò ní sí iṣẹ́ wo ìgbàlẹ́ ọpọlọ rẹ̀ la yóò ṣe o fi ṣe èmi yìí ilé àmì máa ṣà ìgbàlẹ́ ọpọlọ limited ó ní ní comprehend ọ̀rọ̀ ọlọ́ọ̀bà ìjọba ilé àmì máa wa ta'ala ó ní wa ìjọba ti mú gánà yìí náà táwọn ti mú gánà àwọn ń tẹ́ra ti tààtí ilé yìí ọlọ́run fún ọlọ́run àwọn kọ́ ọlọ́run kò ní alahalik nígbàtàkì ọlọ́run alára lápè àbí alahalik náà lápè ọlọ́run kò ní alahalim onímọ̀ táà pé alim náà lápè ó di é ẹbújú kò sí tìmọ̀ tó kọ́ àbí lápá nù ọkọ̀ ó ti aláwọn orúkọ lọ pé ẹbí ló dáwọn orúkọ 1999 ọlọ́run bá ìṣẹ́ ọlọ́mẹ́gbẹ́ ní ìlà àtọ̀yìbù ní ìdáyẹ́pẹ̀lẹ̀ ìlà àtọ̀yìbù kò sí wítìrì mẹ́ ọgbẹ́ iná láwọ́ ti lè ẹbùrù wítìrà ó ní wà ó ti kú lọ ní tó ọdún kúrò tọ̀wí ní mẹ́ẹ̀gẹ́ nígbà máa pa wọn wà lọ ó ní wà wallahu ta'ala alam báwa rẹ̀ ọba iná rẹ̀ ti fún ẹ wà lẹ́sẹ̀ pé ìgbà kẹ́kẹ́ yorùbá ni ó lè fúlàní ni tó fúlàní yorùbá yìí olùpọ̀lọ́wọ̀n ọba ó tún ní nǹkan míì ó tún ní ìtumọ̀ míì ó ní ìtumọ̀ míì bẹ́ẹ̀ òun sì gbọ́ rí pé olúwa dúró pé ọlọ́run ìtumọ̀ ní pé ọdún tó ní ohun gbogbo ó lè mẹ́tì ó lè gbogbo ọ̀rí báyìí. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.